Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 14. Basic Dialogue. Dialogue for Learning. Mo. Mo. Láàárọ̀. Láàárọ̀. Mo láàárọ̀. Mo láàárọ̀. Lo mo láàárọ̀. ló mu láàárọ̀? Kí ló mu láàárọ̀? Kí ló mu láàárọ̀? Nígbà wo? Nígbà wo? Jẹun. Jẹun. Tó jẹun tó o jẹun nígbà tó o jẹun nígbà tó o jẹun kọfí kọfí mu kọfí mu kọfí mo mu kọfí mo mu kọfí fi fi sí sí fi sí fi sí wàrà wàrà fi wàrà sí fi wàrà sí. Si. ṣé o fi wàrà sí i ṣé o fi wàrà sí i dáadáa dáadáa fi sí i dáadáa fi sí i dáadáa mo fi sí i dáadáa. Mo fi sí i dáadáa.